أما بعد فإن أصدق الحديث كلام الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار عباد الله اتقوا الله سبحانه وتعالى حق تقاته كما أمر بذلك في القرآن العظيم وكما أمر بذلك النبي صلى الله عليه وسلم في أحاديثه الصحيحة واعلموا عباد الله أن تقوى الله سبحانه وتعالى واجب على كل مسلم ومسلمة عباد الله احمدوا الله سبحانه وتعالى واشكروه على ما أنعم علينا من نعمه الكثيرة الظاهرة الباطنة ومن ذلك ما نحن فيه من شعائر الله سبحانه وتعالى واعلموا عباد الله أن اليوم وآخر أيام التشريق الذي صح عن النبي صلى الله عليه وسلم أنها أيام عقل وجود وذكر الله سبحانه وتعالى ويجب علينا ويلزمنا أن نشكر الله سبحانه وتعالى على ما رزقنا من بهيمة الأنعام وهذا من شكر الله سبحانه وتعالى بالألسنة كما يجب علينا أن نشكر الله سبحانه وتعالى في أعمالنا نشكر الله سبحانه وتعالى بجوارحنا وذلك من فعل ما أمر الله سبحانه وتعالى به من الأمور وذلك ما نهى الله سبحانه وتعالى عنه من المنهيات واعلموا عباد الله أن من أعظم ما يجب علينا أن نجتنبه الشرك بالله سبحانه وتعالى وبعد ذلك المعاصي آه، آه، الكبائر والصغائر ومن ذلك عباد الله البدع بأنواعها لأن كل بدعة ضلالة كما ثبت عن النبي صلى الله عليه وسلم وليس منها ما هو محمودا بل كلها آه، مذمومة لذلك يجب علينا عباد الله أن ننتهز فرصة هذا العيد للرجوع إلى الله سبحانه وتعالى بترك البدع والمعاصي وشكر الله سبحانه وتعالى والاستغفار والتوبة من المعاصي والإنابة إلى الله سبحانه وتعالى وهذا كله مطلوب من جميع المؤمنين في هذه المناسبة وبعدها واعلموا عباد الله أن هناك قواعد يجب علينا أن نستفيدها من هذا العيد هذا العيد عباد الله العيد الأكبر أو عيد الأضحى كلنا عرفنا كيف احتفلنا كيف احتفلنا بهذا العيد كيف صلينا وكيف ذبحنا وجميع وجميع ما قمنا به من الأعمال والأقوال في هذا العيد يعني مشروع ولنا دليل من الكتاب والسنة على ذلك إن دل هذا على شيء فإنما يدل على أننا لابد أن نبحث عن لا لابد لنا من العدلة قبل أن نقول في الدين أو قبل أن نفعل أي فعل في الدين ولذلك آه، نوجه الكلام إلى المبتدعة الذين يبتدعون أعيادا آه، محدثة في دين الإسلام أن النبي صلى الله عليه وسلم قد أخبرنا بأن لنا عيدين عيد الأدهى وعيد الفطر وما سواهما من الأعياد المبتدعة لا بد لنا أن نجتنبها ولا بد لنا أن نحذر منها ونحذر من الذين يقومون بهذه الأعياد المبتدعة أذكركم الله عليه وسلم أترى الكافر جماعة النبي صلى الله عليه وسلم في الله عليه وسلم كما بارك هذا النبي أتوقف أخبار الأولى النبي صلى الله عليه وسلم يجب الجوع من القيامة أيها الله عليه وسلم ẹjọ́ àtọ̀lẹ́ máa dámọ̀dájú ẹgbẹ́ gbogbo ọ̀rọ̀ pátápátá ọ̀rọ̀ ọlọ́wọ́ bá àlejò ọlá ń ṣe alukur'an òun náà lè lé gbogbo ọ̀rọ̀ táà gbọdọ̀ bí ọ̀rọ̀ ní ìkàwé yẹ láti lọ lè nípa ìpè ìlànà àtẹ́jú sọ̀rọ̀ láwọ àárẹ̀ wọ̀sálàm òun náà ló lóore jù nínú gbogbo àwọn ìlànà bá ti wá pè ní àdádálẹ̀ nínú ẹ̀sìn gbogbo ẹ̀ pátápátá ànú ni kò sóore kankan bẹ́ẹ̀ gbogbo tá a bá ti pè lánù kì í pè hàn lọ síbi eréere a máa pè hàn lọ sí ìlú ọlọ́wọ́ bá àdìjọ láni a máa pè hàn lọ síbi ìyá ọlọ́wọ́ bá àdìjọ láni tó bá jọ òbílẹ̀ kì í hàn kí ọlọ́wọ́ bá àdìjọ láni tó bá sọ gbogbo akó nínú ìyá rẹ̀ ó sọ gbogbo akó nínú ìbí rẹ̀ ẹ̀yẹ ó sọ ọlọ́wọ́ bá àdìjọ lá ẹjẹ́ abẹ́rù ọlọ́run ẹjẹ́ kápáyà rẹ̀ nípa apá àbúgbé kápáyà rẹ̀ gẹ́gẹ́ bí ọlọ́wọ́ bá àdìjọ lá ti máa sọ fún wa tí ń pàwá láti ìpáyà rẹ̀ lábẹ́rù rẹ̀ gẹ́gẹ́ bí ànábì sallallahu alaihi wasallam bọ́ náà ṣe máa ń pè wá lọ sáré bí a máa ń ṣe wá lójú lọ sí di ìpáyà ọlọ́wọ́ bá àlejòọlá táwa lọ yìí máa wípé ìpáyà ọlọ́wọ́ bá àlejòọlá yìí ọ̀rọ̀ yẹn ní gbogbo apátápátá ọ̀rọ̀ yẹn ní fọ́kùnrin atómìnrin ọ̀rọ̀ yẹn ní fọmọdé àtàgbàlagbà nítorí pé gbogbo ìjọsìn tọ́lọ̀ ọba àlejòọlá pàwá láṣẹ káṣe kò sí tọ́lọ̀ ọba àlejòọlá fẹ́ ń bẹ̀ tó kí wá ní páyọ̀ ọlọ́ọ̀bá àríkẹ́ ọlá nǹkan tó kéré ní nǹkan tó sì rọrùn ní òun náà ní kí ó sáàtì máa ṣe ogun tọ́lọ̀ọ̀bá àríkẹ́ ọlá pàwọ́ láti káṣe láti máa jìnà sí nǹkan tọ́lọ̀ọ̀bá àríkẹ́ ọlá bá ní ká jìnà sí tí ẹ bá ti ń gbìyànjú tí ń ṣe ogun eléyìí òun náà ti wà nínú àwọn alìmọ̀tàkùn ó ti wà nínú àwọn tí wọ́n páyà ọlọ́ọ̀bá àríkẹ́ ọlá ẹ̀ta bá wá páyà ọlọ́ọ̀bá àríkẹ́ ọlá yìí ọlọ́ọ̀bá àríkọ́lá ti bá àtàdé òun púpọ̀ nínú àwòrí láńlá sí ìlẹ̀mú wa a ní mọ́kànbalẹ̀ láyé ìtàwà yìí tó bá jẹ́ òfin alìyàmà a tún wà àwọn náà àwọn tí ó ní mọ́kànbalẹ̀ nígbà tí gbogbo àwọn èèyàn bá wà nínú pákàlẹ́gbé gbogbo àwọn èèyàn bá wà nínú bóòlù ọ̀rọ̀ wó rí lónìí ẹ̀tọ́ bá fẹ́ ni ó wà nínú àwọn tó fọkànbalẹ̀ ẹ̀yọ́ sí ọlọ́wọ́ bá àlejò ọlá ẹ̀yà tó ẹja máa rírí orí sọ́rọ̀ ọba àlejò láti fún wa pẹ̀lú ọdún léyá èyí a ti kọjá yìí àbí ìta wà nínú ẹ̀ yìí nítorí pé orí ńláńlá òun àlọ́nà ọba àlejòlá ti mú wa kátúpẹ́ fún ọba àlejòlá lórí orí àlàáfíà tó ti mú wa kátúpẹ́ fún ọba àlejòlá lórí orí kí a wà lẹ́mí gúngùn kẹ́mí ó wà lọ́rùn wa tàbísọdún àwọn tó ti kù díẹ̀ káà tó ní wò ní ṣe mọ́tẹ̀fẹ́ ṣe náà àwọn náà tún láti ní fún olúgbẹ́kọ́lọ́wọ́ bá àríjọ́lá nítorí pé kò síbẹ̀ ń lè wà láyé yìí tí ò ní máa rí ààyè ọpẹ́ nínú àlámà yẹ tó o bá ní ti ẹrí bàtà tó o bá tún wojú wò dalẹ̀ ó tún rí àwọn tí tí wọ́n tún kú díẹ̀ káàtó tó tún wojú jẹ lọ látara àdé ilé ìgbòkú apátápátá agbọ́dọ̀ dúpẹ́ fọlọ́ọ̀bà àdéjọlá agbọ́dọ̀ máa rí ní orí ọlọ́ọ̀bà àdéjọlá lórí orí tọ́lọ́ọ̀bà àdéjọlá tó fún wa òun lọ́rọ̀ wa lọ́rọ̀ bàhá ìmọ̀ àwọn ẹran tá a fi pàdé yá ẹwọ orí ọlọ́run látara ẹran tàbí paléyá látọ̀lú tàbí paléyá yìí tí wọ́n bá kú ẹ̀ràn débì bà lọ́dún yìí tí ó gbọ́ bá rà àtàtà ẹran sánlẹ̀ tó bá tún tọdún tí ń bọ̀ wọn ò ní sọ fún agbékò tí ẹ̀wà tẹ́ ẹ̀ràn mọ́bíkẹ́ tí ń kọ́ ẹran orí ọlọ́wọ́ bá àríkẹ́ ọlá ni bọ́lọ́wọ́ bá àríkẹ́ ọlá tí wọ́n ń ṣe bọ́nu káwọ tó dáyé bí ó sì máa ṣe bọ́ káwà lọ lè máa ní pé owó òjò tí tàà bá ṣe ẹran tàà bá pa àdìgbò tàà bá ṣe inú ẹ̀ káàmà ìpé kò sí tọ́lọ̀ ọba àdìgbọ́lá nílò ń bẹ́ẹ̀ tó tayọ ìpáyọ̀ ọlọ́wọ́ ọba àdìgbọ́lá nítorí pọ́lọ́ ọba àdìgbọ́lá sọ fún wa nínú al ó ní láyé anáàlá Allaha luhumuha wala dima'uha walakin yanaluhu taqwa minkum ọlọ́wọ́ ọba àdìgbọ́lá ní ẹran tẹ́ pa bó ẹran tẹ́ kò sí ìdí ó lọ́dọ̀ ọlọ́ọ̀bá àríkẹ́ ọlá nínú ẹ̀jẹ̀ ẹran àbúmi àbí àbí ẹran tẹ́ pápá wà láti aláàrùn tẹ́gbọ́ àríkùn àmọ́ ìdí ó lọ́dọ̀ ọlọ́ọ̀bá àríkẹ́ ọlá òun náà nìbẹ̀rù ni bẹ̀rọ ọlọ́run tí ń tẹ́lọ́kà yìí tẹ̀bí pẹ̀rànléyá tẹ́ẹ̀pá ń torí mi tẹ́ẹ̀pá ń torí pẹ̀rànléyá bá àsọ pẹ̀rànlé ló tóbi jù tẹ́ẹ̀pá ń torí káwọn yóò bá rí yí àtàwọn tẹ́ẹ̀ ṣàánú tọ́lọ̀ ọba àlekọ̀ọ́lá ní ẹbí ṣàánú àwọn aláìní àwọn táríkà àwọn aládùúgbò gbogbo ìtẹ́ ṣẹlẹ̀ pátápátá ìbẹ̀rù ọlọ́ọba àlekọ̀ọ́lá òun àlọ́ọba àlekọ̀ọ́lá lò ọlọ́ọba àlekọ̀ọ́lá ti sanwó lẹ́sàn rẹ̀ tó bá dijọ́ gbígbà kìyàmá ẹ̀yẹ rúṣẹ́ ọlọ́ọba àlekọ̀ọ́lá ẹwà alábi júwé àwọn ọjọ́ mẹ́ta fún wa lẹ́yìn ọjọ́ ọdún léyá tó jẹ́ pé òní náà ní ìgbẹ̀yìn àwọn ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta tá a sọ yìí anábi sallallahu alaihi wasallam anábi ní ayyamu tashrik anábi ní àwọn ọjọ́ mẹ́ta lẹ́yìn ọdún ọjọ́ òun náà pè ní ayyamu tashrik òun náà ní ọjọ́ kọkànlá ọjọ́ kejìlá àtọjọ́ kẹtàlá ní oṣù Dhul-Hijjah anábi ní àwọn ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta tá a sọ yìí lẹ́yìn ọjọ́ ọdún yìí anábi ní ayyamu aklin wa shurb anábi ní àwọn ọjọ́ jíjẹ ní àwọn ọjọ́ mímu ni ọjọ́ tá a máa jẹ ọjọ́ tá a máa mu ọjọ́ tá a máa dúnú ni wà níkiri láàrín subhanahu wa ta'ala kọ́dá àwọn inú àwọn ọjọ́ tá a máa bí rántí ọlọ́wọ́ bá rí kíọlá ni eléyìí ló ń túmọ̀ fún wa wípé òní tí ń ṣe ọjọ́ jímọ̀ òun náà lọ́jọ́ kẹtàlá nínú àyà mùtẹ̀sírí a ti wà lásìkò tá a rí pẹ́ran a wà lásìkò tọ́lọ́wọ́ bá rí kíọlá pa wálá tẹ́lú sí rántí ọlọ́wọ́ bá rí títí tó rú omi wọ̀ lónìí gbogbo àwọn sọlá yìí ọyẹ ká ṣe láti lépa bá àwọn orin tí ń bẹ̀ẹ́ àwọn ìdókù díẹ̀ tó ti fòwárò tí wọ́n sí tó fi kú àsìkò díẹ̀ tọ́jọ́ yóò fi lọ yìí èèyàn náà lè gbìyànjú láti sàlápàá tètè rẹ̀ ìwọ́n tó ń wò pé àìní òpẹ́ ẹranjà rẹ̀ sí mẹ́ríkà ìṣẹ́jú láti kèése tún láti àmórí bẹ́ẹ̀bẹ́ tó bá sì ní agbára láti ṣe ọyẹ tí wọ́n náà ṣe láti ṣe kíni láti tẹ̀lé lára Ànábì sallallahu alaihi wasallam wọ́n náà lè ronú padà olùrúkúrádà lónìí kọ wá sọ wípé à jẹ́mi lọ pẹ́ra àmọ́bọ́yá ọdún tí ń bọ̀ bí ó bá mi láyé bí ò ní bá mi láyé bí ó bá mi lálàáfíà bí ò ní bá mi lálàáfíà bí ó bá mi lẹ́mí lọ́rùn mi àbí ò ní bẹ́mi lọ́rùn mi bí ó bá dúkìá lọ́wọ́ mi àbí kò ní bá dúkìá kí ẹnà wá orí pé àdàgbà àbá ti kí yíma sá lónìí èmi ni ó ti fẹ̀ràn pé ẹ̀mbá fẹ̀ràn bá ọ̀nà ẹ̀rọ rẹ̀ bá léyá nítorí pé ibi ànábì sallallahu alaihi wasallam júwe mú wa ibi a sọ yìí àyà mùsẹ̀ṣe ànábì ní kúlù hazam ànábì gbogbo ọjọ́ pátápátá ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta lẹ́yìn léyà yìí anábì ní ọjọ́ tààlé fi pẹran ni tààlé fi pẹran ni káàmà wá dúpẹ́ fún ọlọ́ọ̀bà àríkíọlá káàmà sàlékún ìrántí ọlọ́ọ̀bà àríkíọlá ẹ̀rí ọpẹ́ tàwá ní káàmà dúpẹ́ ọlọ́ọ̀bà àríkíọlá yìí kìí sọ pé ẹnu nìkan a máa dúpẹ́ pẹ̀lú ẹnu tàbá tí wọ́n dúpẹ́ pẹ̀lú ẹnu a máa dúpẹ́ pẹ̀lú sí ọwọ́ wa a máa dúpẹ́ pẹ̀lú ìwà sí wa a máa dúpẹ́ pọ́lọ̀ọ̀bà àríkíọlá pẹ̀lú ìrìsí wa nítorí pé ọlọ́ọ̀bà àríkíọlá òun náà ló ti gbogbo àwọn orí tàkàkàlẹ̀ fún àkùsẹ́lòmí tó ṣe tàbá wá dúpẹ́ fún àríkà ká tẹ́rí wa fọ́lọ́ọ̀bà àríjọlá àti ká dúpájú tẹ́lẹ̀ fọ́lọ́ọ̀bà àríjọlá àti ká máa tẹ gbogbo àwọn ọ̀kọ̀tọ́lọ̀ọ̀bà àríjọlá pàwá láti láti tẹ láti máa jìnà sí àwọn ọ̀kọ̀tọ́lọ̀ọ̀bà àríjọlá ní ká jìnà sí iná àwọn ọ̀kọ̀tọ́ ni àṣírkù billahi subhanahu wa ta'ala òun ni ká gbé ẹ̀tọ́ ọlọ́wọ̀n bá ká gbé fún ẹ̀dá míì lẹ́yìn ọlọ́run ọba àdìjọlá ìwọ̀ ọlọ́run káwà gbé fẹ́dá kan tákùn náà lágbára láti ṣe tọ́lọ́run àdìjọlá nìkan ṣe ó láti pa àyàn ó lágbára láti yẹyàn ó lágbára láti ṣe àrìsì fífún yàn ó lágbára láti kéyàn ó máa gbáyé ó lágbára láti àbíkọ́lá ọba àdìsọ́ ló pàṣẹ tẹ́lómi o tó wá pàṣẹ kó o sì wá pàṣẹ ọlọ́run lẹ̀ kó o tẹ̀ láti eléyìí nínú inú ìgbẹ́tọ̀ náà ọba àdìsọ́ láfẹ́ dàmì ni gbogbo àwọn kan báyìí nínú ìdúpẹ́ orí ọlọ́run òun náà ni ká jìnà sí ká jìnà sí gbogbo ẹ̀fẹ́tẹ̀fẹ́tẹ̀ ká jìnà sí gbogbo àwọn nǹkan tí máa fi ń jẹ́ àdádálẹ̀ nínú ẹ̀sìn gbogbo tí a fi jọ́sìn fọ́lọ́run ọba sallallahu alaihi wasallam tánàbí ò fọwọ́ sí tánàbí ò pàwọ́ láṣẹ rẹ̀ táàbá alákọ̀ọ́lá látọ̀dà ànábì sallallahu alaihi wasallam àti ká jìnà sí gbogbo àwọn eléyìí bá a bá

gbogbo àwọn nǹkan tàà ṣe nínú ọdún yìí láìgbà tàà ti bẹ̀ẹ́ tàà ṣe kírun bá ṣe pẹran bá ṣe lọ yìí bá ṣe dé tàbá gbogbo ẹ̀ pátápátá a rí pé gbogbo ẹ̀ pátápátá láàrí nǹkan fẹ̀yìntì láti inú Al-Qur'an láàrí nǹkan fẹ̀yìntì láti inú súnà Ànábì sallallahu alaihi wasallam pé Ọlọ́run ní ká ṣe báyìí Ànábì wá sálàyé rẹ̀ fún abáyìí báyìí láàrín ṣe máa ṣe eléyìí òun náà ni wọ́n pè ní ìjọsìn òun náà ọdún tàà ń pè gbogbo aná ìlàmọ̀ kó lẹ́rìí látọ̀tà lẹ́yìn sọ̀rọ̀ àwájọ́ sẹ́lá ọdún kékeré ní ọdún ńlá ni gbogbo tó àti wáyàtọ̀ sí ìtàwọn èèyàn dálẹ̀ láwùjọ lónìí ọdún mòlìdí ń bẹ tí wọ́n dálẹ̀ tí wọ́n ṣe lọ́dọọdún ọdún bídíà ni àwọn ọdún eríṣìíríṣìí tó jẹ́ pé ọdún èyí èyí òkú padà tó kú bá lẹ́yìn ọdún kọ̀ọ̀kan one year remembrance abẹ́sẹ̀ kìníkà year gbogbooru àwọn àkójọpọ̀ báyìí gbogbooru àwọn àyáàdì báyìí àwọn ọdún ni tó jẹ́ pé bá a ṣe rẹ́rìí fọdún bá a ṣe kí wọn ọdún léyá tàà sí Allahu Akbar lẹ́ẹ̀mejì lákọ̀ọ́kọ́ tàà sí Allahu Akbar lẹ́ẹ̀márùn-ún lẹ́lẹ́kejì kí ló dé tàbí kí bá ṣe mọ́ sí àwọn àmúta ní tẹ́lẹ̀ kí ló dé tí wọ́n fi ṣe kútúbà síwájú kí wó tó kírun yìí bá ṣe ṣe yìí nígbàtà fẹ́ kírun jí máa ọyẹ tí ó pè láká ìwá padà káàmà pé gbogbo àwọn ìkan yìí kéèsè fẹ̀ẹ́nu káàmà pé kéèsè sọmú erí káàmà kéèsè ṣe pé wá ṣe wùwá láti lè ṣe káàmà pé àbí ká ṣe bọ́lọ̀ ọba àlekẹ́ lábá ṣe ní ká ṣe ni ipe aina dẹ̀lì ìlú aláhàdà ìbò lẹ̀rí wà lórí eléyìí ìjá ànábì náà ló ní àkùnlọ́pọ̀ àwọn àtẹ̀ká sí ànábì ní ìmáàmù zakiri ànábì látọ́wájú gbogbo ẹgbẹ́ náà tí ọlọ́run pátápátá ìjá ànábì káwọ̀ sàábẹ̀rẹ̀ jọjọ́ kan ní káwàlá wọn tẹ kúkúrọ́ káwàlá wọn sáà zíkìdì ká máa jẹ ògìdò ìkára wọn kí ó gbọ́ máa parí olóhùn kan náà ìjá ìlátọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam ìjá ànábì a máa péjọ láti máa ṣe ìyọ́sí ọlọ́run bá àríkẹ́ ọlá pẹ̀lú kóhun lùlù àbọn olùbàdírì àbọn máa fi àyà àwọn sẹ́ẹ̀lì tó máa ìbéèrè ìlú ẹ̀ká máa bíra wa wípé ǹjẹ́ ilé ìwà nú ẹ̀sìn síwájú ká nàbí ò tó jáde láyé tí ó bá ti wá sí inú ẹ̀sìn síwájú ká nàbí ò tó jáde láyé kò sẹ́ni kan kò sí bàbá kan tó dàgbà tó ju ànábì sallallahu alaihi wasallam lọ kò sí àgbàlagbà kan táwà tètè táwà kó wáyé síwájú ànábì sallallahu alaihi wasallam àwa gbọdọ̀ ti dí àwọn àgbàlagbà kan káwá ní àwọn ah, àgbàlagbà tí ń ṣe náà náà kókò lẹ́tọ̀ọ́ lóòótọ́ bá ti bá lọ́dọ̀ àwọn bàbá wa nu níta bá bá lọ́dọ̀ àwọn bàbá ẹni tí ò bá lẹ́tọ̀ọ́ níta bá bá lọ́dọ̀ àwọn tó bí ni tí ò bá ń sinú ìsúnà ànábì sallallahu alaihi wasallam á parú nǹkan báhùn sí ni nítorí pé ànábì sallallahu alaihi wasallam ànábì ló pàwọ́ láṣẹ ànábì ju gbogbo wa lọ ànábì ju àwọn tó bí wa lọ ànábì ju àwọn tó bí àwọn tó bí wa lọ eléyìí ni ó máa túmọ̀ pé àjẹ́ mùsùlùmí olódò ni wa eléyìí ó máa túmọ̀ pé àtọmọlẹ́yìn ànábì sallallahu alaihi wasallam ni wa bákan náà ni ká jìnà sí àwọn ni àbí ìdó kéré ni nínú àwọn ẹ̀ṣẹ̀ nítorí pọ́lọ́wọ́n bá rí jọlá ọba tó ṣe àrísìkí fún wa tó ṣe jẹ́ mú fún wa tó ṣe ogbò ẹ̀ wa ọlọ́wọ́n bá rí àwọn náà bí àwọn ọmọjọ́ àwọn náà láwọn tí ń bẹ lábẹ́ wa ẹni táà ń fún lóúnjẹ táà ń fún ní mímú ẹni táà ń gbọ́ bùkátà rẹ̀ káwá pa aláṣẹ pé ṣe nǹkan báyìí kó lóun ò ní ṣe àti káwá ní mọ́ ṣe nǹkan báyìí kó wá ní tẹ́ ní kóhun mọ́ṣe náà lòun ó ṣe á rí pé kò ní dùn wa á rí pé ó bà wá ní jẹ́ tó gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà àwọn ǹkan báyìí nínú àwọn àìmọ̀ orí ọlọ́run bá àríkíọlá ni tẹ́yìn bá ti mọ orí ọlọ́run bá àríkíọlá tẹ́yìn sáà ìmọ̀ orí ọlọ́run bá àríkíọlá kò sí nǹkan tí ma ń gbẹ̀yìn ju kọ́lọ̀wọ̀ bá àríkíọlá ló jẹ́rú ẹni bẹ́yìn àlọ́ tó bá ti jọ ògbìdà ìkìyàmà abẹ́lọ́wọ́ bá àríkíọlá kó mọ́ jẹwáyà abẹ́lọ́wọ́ bá àríkíọlá kó fi wá sínú والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه وموالاه عباد الله اعلموا أن من شكر الله سبحانه وتعالى آه، العدل في جميع أحوالنا في أقوالنا وفي تصرفاتنا وفي أعمالنا يجب علينا ألا نظلم إذا إذا قلنا وألا نظلم إذا عملنا واعلموا أن وضع شيء في غير محله آه، هو عين الظلم الذي نهى الله سبحانه وتعالى عنه واعلموا عباد الله أن الله سبحانه وتعالى الذي شرع لنا دين الإسلام جعل لنا جعل لنا شروطا وجعل لنا يعني امورا لابد ان نعتبرها فيما يتعلق في امور ديننا ولكن للاسف الشديد نجد أننا في الآونة الأخيرة أو في آه، مجتمعنا الراهن أن الناس يلزمون أنفسهم ويختانون أنفسهم ويختانون أمانة الله سبحانه وتعالى وما ذلك إلا لقرب الساعة وقد قال الله قال النبي صلى الله عليه وسلم عندما جاءه أعرابي وقال له متى الساعة قال النبي صلى الله عليه وسلم إذا أسئل الأمر إذا ضيعت الأمانة فانتبه الساعة وقال النبي صلى الله عليه وسلم آه، إذا أسلل الأمر جاي إلى جاي آله فانتبه الساعة ولما عباد الله أن ما نشاهده اليوم من تولية الجهال المناصب العلمية أو تشكيلهم آه، الألقاب الدينية نوع من التلاعب بالدين يجب أن ننتبه إلى ذلك فعلى نولي نفسا لا يخفى جهله ولا يخفى فسقه ولا ولا ولا, ولا يخفي هو نفسه شركياته ونلقبه باسم المفتي هذا امر مما يبقي مما ينبغي ان يبقي منه العقلاء لان العوام حتى العوام هم يعرفون يعرفون الفساد يعرفون آه، الذين يعني أعمالهم لا يختلف عن أعمال آه، المشركين الذي آه، النبي صلى الله عليه وسلم أرسل إليه ومع ذلك نجد في مجتمعنا كأنه ليس هناك علماء كأنه ليس هناك أئمة كأنه ليس هناك بطانة يعني يصبحون في الولاة الأمور فيما يتعلق بتولية الدين لا يجوز لنا ولا ينبغي لنا أن نتلاعب بأمور الدين حتى بالألقاب نحن نحن الألقاب الدينية على الجهال وهذا خداع للعوام هذا خداع للعوام لأنهم يزورون إلى هذا الرجل ويظنون أنه من أهل الخير ويقتدون به وإن كنا لا نرجو منه أي فتوى لا نرجو منه ولا من الذين قد ذهبوا قبله لا نرجو منهم أي فتوى لكن هذا اللقب لقب ديني لا بد أن نتقي الله سبحانه وتعالى في هذا اللقب ليس لقب دنيوي ليس لقب سياسي إنما هو لقب ديني لا يجوز لنا أن نقلده أن نقلده وجده أحدا إلا الذين يعني إلا الذين يعني هم أتقياء نوعا ما أدبه الله سبحانه وتعالى أترى الجامع في أخوان النبي صلى الله عليه وسلم عليكم كي الله وبارك وسلم عليكم وريله كما بام صحابي النبي أدبه الله إلى النبي صلى الله عليه وسلم تجوب تجوب إلى القيامة أيها الله وبارك وسلم كيف أزين صفنا ولو ipe nínú ìdúpẹ́ orí ọlọ́run bá àríkẹ́ ọlá ẹ̀yìn látara orí tọ́lọ̀ọ̀bá àríkíọlá ti fún wa pẹ̀lú ọdún tí a wà nínú ẹ̀rí òun náà ni ká máa dúpẹ́ fọ́lọ̀ọ̀bá àríkíọlá pẹ̀lú ọ̀rọ̀ ahán láti máa dúpẹ́ àríkíọlá pẹ̀lú àwọn tí ọwọ́ wa inú ìdúpẹ́ orí ọlọ́ọ̀bá àríkíọlá òun náà ká máa ṣe dọ́gbandọ́gba ká máa ṣe níbi gbogbo òsìsì bá wà nígbàtà bá fẹ́ gbégbésẹ̀ ìgbésẹ̀ tí ó bá máa wáyé nígbésẹ̀ wa kó máa jẹ́ ìgbésẹ̀ tó dúró dédé ìgbésẹ̀ tó dọ́gba ìgbésẹ̀ tó dọ́gba ká má ṣe àbòsí nínú gbogbo àwọn nǹkan tá a bá ń ṣe nǹkan tá a ń pè lábòsí nínú ṣẹ̀rẹ́ ọlọ́wọ́ bá àríkẹ́ ọlá òun náà ni wájú iṣẹ́ ìfì rẹ́ ìdí mahali òun náà ni ká gbé nǹkan ti fi tí è sáyé rẹ̀ irú eléyìí àbòsí láńlá ni òun náà ni wọ́n máa pè rẹ̀ bákan náà àríkẹ́ ànábì sallallahu alaihi wasallam ànábì júwe fún wa ipé tá a bá ti rí pé àwọn kankan tẹ̀lẹ̀ nínú ìgbésẹ̀ ayé wa ká má ṣe méjì káàmà ìpé ọjọ́ ọ̀gbẹ́dì alìyàmà ní súnmọ́nù alábìlábà ọkọ̀ kan wá bá nẹ́bí sallallahu alaihi wasallam ní wá ń bí ànẹ́bí sallallahu alaihi wasallam pé mọ́ta sáà onígbàwó ni ọjọ́ ọ̀gbẹ́dì alìyàmà ó dé ìgbà olójọ́ ògbèdà ti á mọ́ dé anábì wà mú lésì ẹn anábì ní ìwáyà ní anábì ní máa àdẹ́sìtàlá ní kí ni wọ́n palẹ̀ mọ́ fún ọjọ́ ògbèdà ti á mọ́ tó fi ń bèèrè pọ́jọ́ òun ní òdí ẹn anábì sallallahu alaihi wasallam wá sọ fún pé ìdàdúyì àti àmánà pàtẹ́kìrì sáà anábì ní tó bá ti di pé àwọn èèyàn bá ń rá àmánà láre ẹ̀yìn bàbá ń fi pamá tó bá di pé wọ́n bá rá láre anábì ní pàtẹ́kìrì sáà anábì ní ẹ̀mà rẹ̀ sí ọjọ́ ògbèdà kìyàmá ẹmọ̀ pé ọjọ́ pé di alìkìyàmọ̀ súnmọ́nù wọ́n tó wá bí ànẹ́bì pé fọ̀kẹ́ ìfà ìdọ̀ àtúhà ya Rasulullah eré ànẹ́bì fóòmù láwọn yóò ti máa rá àmọ́nà láàrin gbàbá pípá máa sọ́rọ̀ ọba àlejò ló bí wá tó bá jíjọ ìgbìyànjú ìyáàmà wọn wá bí ànẹ́bì pé bóò láwọn èèyàn ó ti máa ra láre ànẹ́bì ní ìlà òsìlẹ̀ àmúrù ìlà gẹ́ìlì ààrì fọ́ntẹ́lì ìsáà inú ìwáyà mi ànẹ́bì ní ìlà òsìlẹ̀ àmúrù ìlà gẹ́ìlì ààrì fọ́ntẹ́lì ìsáà ànẹ́bì ní tàbátí ń gbé ìṣẹ́ kápítà tàbátí ń gbé fún bíríkìlà tàbátí ń gbé iṣẹ́ nẹ́pà tàbátí ń gbé fún panabítà anábìsọ̀láwà alẹ́ gbogbo àwọn ọ̀gá báyìí kò ní jọwá lójú nígbà tá a bá rìn níbi àlámọ̀rí ayé tá a bá rẹni tí ó mọ̀ ń pàṣẹ ayé kan tó lóun mọ̀ ń pẹ̀ tẹbí tó bá ba nǹkan jẹ́ tẹ báyé iná ló ma ẹ̀yìn yóò wá bú yóò bá nínú jẹ́ púpọ̀ ó sì gba omi lójú ẹni tó bá jẹ́ gbogbo ẹlẹ́kọ̀ọ́ ibi

tí ó gba àwọn èèyàn ti ń sọ jáde níta tí ó gba àwọn èèyàn sì ń fètí gbọ́ ọ̀rọ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tí ó ní mímọ̀ nínú àwọn àwọn wọn tààrẹ wọn kọlùgbọ́ ọlọ́wọ̀ bà àríkíọlá ọ̀pọ̀ sí rí ibú látàrẹ ẹlòmí ń bẹ ó ti jáde láyé látara kí ni pẹ̀lú gbogbo àwọn àjọ́kà burúkú yìí wọ́n gbé e jáde láyé gbogbo orú àwọn aburú yìí wọ́n bẹ láwùjọ táa ní bùkátà sí káwọn kan ó dìde nínú fún lọ́jọ́ ọ̀la gbogbo àwọn ọ̀dọ́ pátápátá nìtì ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ nìtì wọ́n bá ti ń jáde ilé kéwú náà ń jáde ìdádí ìdókù tí wọ́n máa wá ní wọ́n ọ wọ́n tẹ̀gbẹ́gbẹ́ ń bọ́ ti kù ma níwọ̀n bá kí o jẹ mọ́tí yóò fi náà ọba àríjọlá ọ̀pọ̀lọpọ̀ mójútó ma ogun ni wọ́n mójútó káàkiri ní mọ́ wọ́n gbọ́ ogun eléyìí lọ́dọ̀ ogun àwọn tí ń rú báyìí òun náà ni wọ́n fi ń gbọ́ káàkiri ọwọ́ bá nínú jẹ́ ó sì panilẹ́kún ó sì jẹ́ ìdójútì fún ìlú wa tá wà ń bẹ̀ yìí ó jẹ́ ìdójútì láàrin ara wa ó jẹ́ ìdójútì fún gbogbo àgbáyé níbi àwọn tá àti ń pe àpẹẹrẹ mọ́ra ìmá kó wá jẹ́ pé àwọn tẹ́sìn wọ́n wọ́ àwọn tá a kẹfí sí níbi àwọn ìwíkúwí nínú ẹ̀sìn àwọn láàmà wá bọ́ oyè mímọ̀ lé lórí láwọn yóò ma wá tọ́ka sí gáà ah, lágbàjá yìí òun náà ni mufti ìlú Ìlọrin lágbàjá báyìí òun náà ni mufti kí ni túnmà mufti ah, àmọ́túnmà rẹ̀ ni mufti yàtọ̀ sáwọn oyè kínákókọ̀ rẹ̀ oyè ìlú mufti yàtọ̀ sí kákànfìyànjọ́ tó jẹ́ pé ẹni táàbà fi jẹ́ túláàsì ara a ní ìdìkátàkárí àwọn kankan lára rẹ̀ síwájú ká tó gbéwẹ̀ nípa ìsíbẹ̀ kọ́dà wíwá ti ẹ̀jẹ́ pé ààrẹ sí fatuwa kankan látọ̀dọ̀ ẹ̀ni tọ́bá pè ní mú sí bóyẹ pé àti ẹ̀rẹ́ sí ìkójò kó nígbà kó máa ti fatuwa àmókọ̀ wọn lásán gan okò ẹ̀sìn ni káwà múrú ọkọ̀ bá káwà yẹ̀yẹ̀ rẹ̀ káwà múrú ọkọ̀ bá káwà gbé síbi tí ó sọ irú àwọn nǹkan báyìí irú àmọ́nà láre ni kọ́dà irú àwọn nǹkan báyìí àtàlá òbí dì ìlà ìmọ̀ ṣe ìmọ̀ fẹ̀sìn ọlọ́run bá àríkẹ́ ọlá ṣeré ni in tí ó lè ṣẹlẹ̀ nílẹ̀ Haúsá nínú Nàìjíríà táwà yìí irú àwọn tọ́ta àtọ̀ yóò lè ṣẹlẹ̀ nílẹ̀ Haúsá táwọn ẹ̀ bẹ́ẹ̀ bá sọ gbòrú àwọn táwọn wọ̀nyí sọ nílùú wa yìí tẹbí àbújá bárùnú ń bẹ lẹ́wọ̀n ní tìrì ní wọ́n ti mẹ́wọ̀n lọ́yà ni kí ló ṣe èyí gbogbo àwọn ọ̀sọ́kùsọ̀ ti ó náà gbogbo àwọn tí wọ́n jẹ́ àfáà láti bá àtẹ́kíní láti má bá àbá mọ̀tẹ́kíbàlù ọjọ́ ọ̀la àwọn ọ̀dọ́ jẹ́ oní wọ́n fi dìde lórí ẹ̀ tíjọba fi dìde lórí ẹ̀ gbogbo àwọn tọ́lá ìwà ń tẹ̀lẹ̀ láwùjọ wa àdìde lórí ẹ̀ ẹ̀ àtúnwà ń tẹ àlékún ìtànjẹ fún àwọn ṣàbà fún àwọn ìyálọ́jà àwọn tí ó já nǹkan mà ojú ìyálọ́jà náà wọ́n sì sọ pé sọ̀rọ̀ àtùfà òun lọ ní sì ń tó já nǹkan mà ní tí fi ṣe kòrò àwọn

náà sanawatun khadda'at àdẹ́sì ní àwọn àsìkò tàjẹ́ kan bọ̀ wá báwọn èèyàn inú àwọn àpẹẹrẹ àwọn àpẹẹrẹ ìgbẹ̀yìn ayé ni àdẹ́sì ní ìsọ́dàkù fi alkari àwọn àsìkò tẹ́ ń sọ yìí àwọn òkúrọ́ làwọn èèyàn mọ̀ pẹ̀lú òdodo wọ̀lùkásílẹ̀mù àwọn yóò ti máa pè wọ́n nírọ́ wọ̀yọ̀ sáàmàlú bí alkáàí àwọn àsìkòtà ń sọ yìí àwọn tí wọ́n bá jẹ́ oníjàmbá òun náà làwọn yóò máa pè lẹ́ni tó láfọkàtà wọ̀yọ̀ hawan bí alamín ẹni tó bá jẹ́ aláfọkàtà òun náà ni wọ́n máa pè ní oníjàmbá àwọn èèyàn pèpè láwùjọ pé ẹ̀jìnà sáwọn alùsùnà ẹ̀yìn wọ́n ṣe tí gbogbo àwọn nǹkan báyìí ti tẹ̀ nílànà Ànábì sallallahu alaihi wasallam ni kálọ̀ lè mọ̀ pé àpẹẹrẹ ìgbẹ̀yìn ayé ni tó jẹ́ kí gbogbo wa ká súnra kì ó yẹ kí gbogbo wa ká múra tí ń tà lọ lè dé bá ń bá jíjọ gbìyànjú kìyàmà ká sì bẹ̀rù ọlọ́wọ́ bá àríkọlá ní gbogbo àwọn nǹkan a bá ń ṣe ní tá a bá ń sọ nínú ọ̀rọ̀ ni ẹ má jẹ́ ká máa san àwọn èèyàn àwọn nǹkan fara sí wa ìpè àti lábẹ́yà bá ti ń a gbọ́dọ̀ a gbọ́dọ̀ àwọn náà mọ̀ pé tó wúyẹ òdánù yàrá ọ̀rẹ́lẹ́ nǹkan à ń báyé àwọn èèyàn jẹ́ ni káàkiri ọ̀rọ̀ tí yóò sọ́ntà gbangba tí ó ti di pé tó burú sọ́ntà gbangba ìta gbangba náà láti ṣàtúnṣe rẹ̀ káwọn tó ti pé fáírọ̀sì kí bá sì bà lè kó lára wọn gbogbo àwọn nǹkan báyìí ẹ̀dàpẹjá sẹ́rípà sọ́dọ̀ ọlọ́wọ́ bá lè kí ọlá ẹ̀kọ́ ni fún wa wọn kálukú wa ká múra sí mímà ká múra sí mẹ́ẹ̀sìn

ìmọ́lẹ̀ o lè máa ọgbẹ́ àwọn onímọ̀ pọ̀ láwùjọ tí mo wà àmọ́ òmọ̀gbà tí bùkátà àwùjọ ní bùkátà bí ọ òmọ̀gbà tí ìmọ̀ rẹ̀ táà ní ìdíkà ló rẹ̀

محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم انصر الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين اللهم ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما اللهم أعيد علينا عيدنا أعواما أعواما مديدة وسنوات عديدة وتقبل الله سبحانه وتعالى جميع أعمالنا اللهم اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وفي وقنا عذاب النار سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك قوموا إلى صلاتكم